الحمد لله رب العالمين المقبل بتجديد الامور المتوحد بالوهيته وربوبيته لولا اسماء الحسنى والصفات العلى اشهد ان لا اله الا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي واصلي على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى بنيابته وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله ربنا سبحانه وتعالى خلق الاشياء وخلق الاسباب وجعل اتخاذ الاسباب من التوكل عليه حق توكله وتروي وتروي اتخاذ والتسوية لاتخاذ الأسباب جعله الرحمن كوارثنا عند توكلا لذلك كان رسول الله صلى الله عليه وسلم يبشرنا ببشارة إلهية أن الله سبحانه وتعالى لم يضع داء إلا وضع له دواء إلا جاءت واحدة الهرم وفي رواية النوم وفي رواية الأحسان عباد الله فربنا سبحانه وتعالى جعل الجوع داء وجعل الأكل دواء كما جعل العطش العطش داء وجعل الماء دواء له كذلك جعل الله سبحانه وتعالى لكل ذات خلقه دواء لكن علمه من علمه وجهله من جهله كل هذه الامور تدور حول قدر الله وحول إرادة الله سبحانه وتعالى لما أخرجه الإمام أحمد في المسند من حديث من حديث أبي أسامة عن أبيه رضي الله عنه وأرضاه قال قلت يا رسول الله أرأيت رقى ننزل فيها ودواء نتداوى به هل يرد من قدر الله شيء قال صلى الله عليه وسلم هي من قدر الله فقد روى عثمان أترى إليه ترك الإنسان صلى الله عليه وسلم أن ترى أن أصدق جنة الأخوة Allah subhanahu wa ta'ala ṣàlùkù kí àtẹnu bá ti ṣàlùkù wọn láàyè àti àwọn ẹ̀sọ́ tó hábà rẹ̀ kí àwọn ẹ̀sọ́ tó hábà lọ́wọ́ pẹ̀lú àtẹnu sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán níjọ́ kẹrìndínláà ẹ̀yọ́ mọ̀ yàrá kí wọ́n fi àtúwé wọn àti ó ti bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala yẹtẹ kò ní ẹ̀rọ ní ìlú ìbẹ̀rẹ̀ wẹ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀rọ ní ìlú ìbẹ̀rẹ̀ wẹ̀ ó ti kọ́ فليتقوا الله كما الله سبحانه وتعالى قلنا كما وكذا لا رأي أواه يوم فلما سيطان ربنا قلنا وضع إبوي أولا بني صلى الله عليه وسلم ìbẹ̀rù tòótọ́ tí èyí ti bá kù kọ́mọ́tà àdúgbò ẹ̀mí àti kọ́tù ọjà ìkójáde tẹ̀wẹ̀mí kọ́rọ̀ kójáde tẹ̀wẹ̀mí kápá ọ̀nà tí ó ń gbé ìtẹ̀lé wọn gbà síbẹ̀ ni ó ti jẹ́ ìbẹ̀rù tí ó fi ọ̀ lábàbí ní àti ọlọ́pẹ́ta síbẹ̀ ìwà láṣọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlànà ìlànà ní ìjẹjọ àtẹ̀gbájú lórí ọ̀rọ̀ ìláì nípò tí ààrẹ bá ti ẹ̀sìn báwo ni àti máa ń wò á sì yòye wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin mo ti ṣọ́ọ̀bù rúkìá àti ìyàtọ̀ fẹ́ láàrin mọ̀ ń ta àwọn ìṣẹ́ tí àtẹ̀lẹ́sì sọ̀rọ̀ lásọ̀tọ̀fẹ́lá yìí àpín méjì pípù àlùbájáde ìtọ́jẹ́ ìròyìn ara méjì ló pé sí ìkan bẹ tọ́jọ́ wípé ìdí àti ìròyìn yẹn àtẹnu àtẹ́lẹ́sì sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ yẹn ìgbà wá. ẹ máa ń gbé sábà yóò nǹkan báyìí ìwòsàn ìjẹ́kùn nǹkan báyìí o tí àwọn olùsànàwà tàbí tọ́tọ́ àtàlẹ́ sọ́dọ̀ rẹ̀. àwọn tí wọ́n á mọ̀ nípa nǹkan yìí wọ́n kò lọ sínú ṣọ́ọ̀bù lọ́wọ́ níta habab sọ̀rọ̀ lẹ́yìn tẹ̀sán dúró ìwà oríṣi àwọn nǹkan báyìí wọ́n níta ọwọ́ tó pọ̀ ní àwọn ìkẹ́kẹ́kẹ́ èèyàn wá ní pé ọwọ́ ìsìn bẹ lára rẹ̀ pẹ̀lú déèyàn ti kà nípa ní ìsọ̀kúlá àdìbàtò kúríà àbí wàhálà ti ẹ̀ lónìí wọ́n ń ká ní ilẹ̀ ìdáhùn ọ̀dọ́ lábẹ́ ìmáàmù ọ̀dọ́ kúríà ìjọ́pọ̀ ti ń kí àìsẹ́kẹ́ ti jẹ́ òun la ní àgbọ̀dọ̀ báyà níbi rẹ̀ kó mọ níbi ohun kó mọ níbi ọ̀dọ̀ ṣùgbọ́n ẹni tí ọ̀pọ̀lọpọ̀ máa ń tẹ̀lé láti láti orí ara rẹ̀ pẹ̀lú bíbí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ara tó lè máa dáwọ́jà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ àwọn èdè ìdáwọ́jà lóògùn pàtàkì àwọn ìdílé àbáwọ̀ pẹ̀lú ọ̀pọ̀ ayé èrò tí máa ń lè ọjà yìí ṣùgbọ́n tó ọ̀nà àwọn ọ̀hún yóò ti pépé bọ́lá ti rí ẹ̀mí rí àtàlẹ́yé ṣùgbọ́n ìdákẹ́jì rẹ̀ àti àwọn ìdákẹ́jì rẹ̀ àti ìṣe ìwòsàn tí èdè pé àárí àkọọ́lẹ̀ lágbàgbà lẹ́yìn ìfàsọ́lá gbogbo rẹ̀kọ̀ ọ̀kan lórí ìyẹn náà lọ́dọ̀ Yorùbá àti orí ìdílé orí ẹ̀sùn ẹ̀sùn orí ilé ìfọ̀lẹ́ orí ilé ìfọ̀lẹ́ ìdẹ́gbẹ́bíkọ́ ewéle ìdẹ́gbọ́nọ́rọ́ ewéle bóòlù àwọn èèyàn ti mà wọ́n lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti mà ìtajà wọn ti náà dídá wọn jà wọn wọ́n sì fi gbé ọ́nà pàṣẹ làwọn ẹ̀fà lò sẹ́yìn yẹn ní ṣọ́ọ̀bù ẹ̀ kí ọmọ àti ìmọ̀ gbó máa ta epo ọ̀bọ̀ kí ọmọ àti ta pàṣẹ kòkó ọmọ àwọn ọkọ̀ tí ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ tí ọ̀nà ọ̀jẹ́ ìwé òwúrò kọ́mà tàbí ọ̀kọ́mà tàbí bẹ́ẹ̀ àláàdì lókùnkùn pàtàkì wípé etí àfihàn òun náà ní àwọn ara ṣùgbọ́n ìwòsànká ń bẹ tọ́jọ́ wípé èrò òun ló ti tẹ̀ ń bá wọn èèyàn ní ìdíjẹ́ bá rà fún àfúnyà tó ní ọ̀sán tó lọ bá yẹ níbi ìsọ̀rọ̀ bá ti rẹ̀ lọ́ba ní ṣọ́ọ̀bù láti ní wá sí ẹ̀wé bẹ̀ ọjà tí bá ti wá sí olóyún ẹ̀ yọ̀ọ̀ tó wà sí rẹ̀ nínú àwọn àlọ́ náà à ọkọ̀ wẹ̀ lọ́wọ́ láwo àwọn ìjọba fẹ́ yí à aláàjì ìjọba àbájá lápẹẹrẹ àárín àwọn ìṣẹ̀lẹ̀ nì tọ́jà wípé ìdí àtà ìwé àtà ìwé òun ni wọ́n wà sí kọ́ńtà yẹn tí wọ́n wọ̀ wọ́n kà sí ìfẹ́ àgbẹ̀ ìfẹ́ àgbẹ̀ wò ìdílé wa la fẹ́ bí àwọn ẹ̀ka ti yọ̀ ọ́ báyìí. Àlàyé gbogbo ìfọwọ́sí jẹ́ mọ́ òògùn arẹ́mọ́ onímọ̀jọ́ káfàǹdìó ọ̀pẹ́jọ́ nígbàgbé gàgàmáwọ́ inú kòrókò. ojú ẹgbẹ́ tí ó tí wọ́n yára àwọn tí wọ́n mú nǹkan rẹ̀ tẹ bá mú ewé ìdàgbò àti ewé ìdàgbò tẹ bá mú pápákọ̀ ìbọ́jú lọ́la àrọ́ ọmọ ìbọ́jú díẹ̀ díẹ̀ pẹ̀lú àtọ́yọ́ rẹ̀ ẹni tó gbogbo kaba ìwọ ìlú ta kàrà nìyí ta ṣùgbọ́n kẹ̀kẹ́ ń bẹ tó ń pẹ́ olóògùn àwọn èèyàn sì máa yí òògùn máa olùdíje yìí ọ̀sọ̀ fún ìyàwó pé ní tọ́lọ̀ ọ̀pọ̀ láti sábà olùwó bọ̀tùbà lówó. irú àwọn òògùn dáńtọ́ irọ́ nílé o pé náà àwọn òṣìṣẹ́ ń bẹ̀rẹ̀ wípé èyí ò sì mà pé kò ní sọ́wọ́ ìṣẹ̀kẹ̀kẹ̀ bọ́ọ̀lù ti fi ń tiẹ̀ lóde dé o. èyí ló bá ṣe nǹkan fún yàn bẹ́ẹ̀ tó bá ń bẹ̀ wọ́n kọ́ ọmọ láyé pé yóò rè ṣùgbọ́n lọ́nà ìfọ̀ lọ́dẹ ọ̀gbà yẹn. nígbà tó kí àti àná. kẹ́ni kókò kò sàgbà ọkọ pé òṣìṣẹ́ méjèèjì ọ̀gá yìí àà ẹ̀yìn òun láyé òsì kò sí àkọọ́lẹ̀ kẹ̀kẹ́ wọn. ètò ìṣẹ̀yìn náà oògùn tí wọ́n jọ fún obìnrin kó rí ọkọ̀ orí jẹ láṣà ọ̀rọ̀ tí wọ́n jọ fún ẹ̀ kó rí pàdé ìyàwó lé rẹ̀ gbogbo eléyìí wọ́n lọ rẹ̀. oògùn eléyìí ni máa ń mú ìyàwó ìbẹ̀ta gbogbo àwọn ìjọba wípé wọ́n ti pàdé ètò lórí rẹ̀ ìyàwó yàtọ̀ òun ti ní àwọn èèyàn máa ní oògùn lọ́dọ̀ ìjọba mi wọ́n lọ́wọ́ nílé ibi táwọn mọ̀ òun ni àwọn ìgbà náà ní sọ́kọ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìmáàmù wọ́n ìgbà wá tó ń sọ ìwé ìmáàmù tó ń gbà wá ìmáàmù á tó ń gbà wá àwọn láti súnà lẹ́sẹ̀ ta mẹ́rẹ̀ ìmáàmù á gbà wá àmì náà tó gbà wá tó bá àwọn ilé النبي صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل له شفاء ọlọ́run náà kò tí ì sọ àwọn kankan lè láyé àbí kò kò sọ ìwòsàn rẹ̀ tì í àǹkan òun sọ láti sọ́wọ́n báyìí àbí kí wọ́n sọ ìwọ̀n máa tẹ̀lé nínú ìwáyà ti jabir ibn abdullah lọ́dọ̀ ìmáàmù muslim rahimahullah ta'ala ó ní àmì sísan sọ wípé allah subhanahu wa ta'ala lam yawa dáhàn ọlọ́run ò tí ì fi àìsàn kan lélẹ̀ báyìí illa wa yadaw lahu àyàfi kó fi ìwòsàn rẹ̀ tí fa'ida usiba dawamu da'i bára àbí ìdìnnìlá tí àwọn èèyàn bá ti wá ń ṣe kò ń gẹ́ nǹkan tí ó jẹ́ ìwòsàn sí ààrẹ tí ń ṣe wọn ààrẹ yóò máa wò bí ìdìnnìlá pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́run kí tẹ̀lé fi ń tó báyìí fi ń tó báyìí àbọ̀ nínú hadithi usama bin sharik rọ́bìyà wàhùn náà lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam àkọ́jọ́ mọ̀ ahmed wa alùsùnẹ̀ Allah subhanahu wa ta'ala kò tí ì sọ ààrẹ kọkànlá ti sánmà ìlà wọ́dọ̀ àlàó dàwà àn àfi kó fi ìwòsàn rẹ̀ tì í ṣùgbọ́n o àlímàwó mọ́nà àlímàwó riwaya mi eh, riwaya tàbí ìsinmi jùlọ parí pẹ̀lú ìdúmọ̀ sọ yìí riwaya ọ̀sán fún ìṣẹ̀lẹ̀ kì gẹ̀gẹ̀ tó ní parí ẹ̀ wípé gbogbo àrùn pátá òní ó ní ìwòsàn ilà ìhàrọ̀ riwaya mi ilà sam riwaya mi àyàfi ikú ó nìkan àbí ogbó ó nìkan kí wọ́n sọ wípé ẹnìkan máa oògùn ìwòsàn kan fún ara tó fi wá jẹ́ wípé president Buhari o yọ padà sí bí ó ṣe kọ́kọ́ lù Nàìjíríà lákọ̀ọ́kọ́ nígbà tọwọ́ kakí anabi ni ó sì sọ̀rọ̀ wọn èyí ò ní àjíyàn nú àwọn ọmọ bí sí India kọ́ra nígbà tí wọ́n dé India gbogbo ní ara rẹ̀ wọ́n fà á gbogbo nígbà rẹ̀ wọ́n fà á so ìwọ́n ìwáyọ́ ń bì sí i ọlọ́dì sí náà wọ́n wí wọn ò lè kó di ọlọ́dì padà abadan ẹnìkan kò ní sọ pọ̀ ma in tí ara tó fi lè fún padà lẹ́nu tó ti wọ sẹ́wọ́ntì tí ó tó fi dàbí ọmọ 35 tí ó sì ní agbá ọmọ 35 gbogbo orin sí ara rẹ̀ ó sì máa ṣẹ́ bíi sírin sí ọmọ 35 years kò sí ó lè máa dẹ́lójú o kí nǹkan máa ṣe ń kàn bí wọ́n bá bá sí pé náà wọ́n kò fún time table just like ntẹni máa jẹ láàárọ̀ rẹ̀ láàrin wákàtí mẹ́fà ẹ gbọ́dọ̀ máa jẹun kankan síra wọn tẹ ẹ bá sì mọ̀ pé ẹ tẹ tí ó tó báyìí lọ ẹ mú mi tí ó tó báyìí lọ́nà twenty ntí parí náà méjì ẹ bá lè jẹ tí ò níyẹ̀ ọ̀gá lọ pé jù

ọlọ́run òsìtò ní yé sọ nǹkan mí ìkalẹ̀ tí ó tún lè gbà ọyún náà lọ ìǹsẹ́rìn àmì bílò àṣepẹ́ gbogbo ń tí ń ṣe aláyé níbo ní ti wọ́n o láti sẹ́mà máa ń sẹ́rìn lọ́rùn dá ọlọ́run tí ì sọ ààrẹ kẹkalẹ̀ àrùn kẹkalẹ̀ láti sẹ́mà ìlà anzala làwọn òṣìfà àfi kó tó sọ ìwòsàn kalẹ̀ fún wọn lọ́nà wọn nígbà sọ ìwòsàn yẹn kalẹ̀ apá kan àfọ méjì ní tìmọ̀ yìí wọ́n ní tìmọ̀ àkọ́kọ́ ni wípé la'alla rahman yunzilu dawa àdá ìmìnà sàmẹ́ yàrá ìsáàrin ìbálàkì lẹ́nàbí sallallahu alaihi wasallam ọlọ́run ó sọ̀kalẹ̀ sí orí àná màlẹ́kà wípé so orí àná tá à ń sọ̀kalẹ̀ alisa salam ti jíjọ kẹrí minari fi misalama fazi'a lẹ́yìn ó jiná fazi'a lẹ́yìn tí ó ń bá ah, kí lélẹ́yìn nígbà ó gbogbo sánmà ọlọ́run sì rọ́dù àwọn aburú láti sẹ́mà lórí ìsirísi ìranran wọ́n sì fi hàn nàbí sọ̀rọ̀sọ́lá nígbà tí ọlọ́run tó rọ̀dù dáadáa tí ọmọ ìrẹsì àwọn aburú nítorí ọ̀dọ̀ rẹ̀ ah ànàbí wọn ah ta ni ó bá ń jí sọ̀wọ́ ìgbàlẹ̀ ìjọ́rọ̀t àwọn ìyàwó mi ti ń bẹnu yàrá káàkiri eh kí wọ́n sì wà bá ń jí gbogbo wọn lẹ̀ báyìí ó kó ń kálukú ọmọ wa wá sọ̀rọ̀ ń bi aburú tí ń sọ̀kalẹ̀ lónìí kó sì máa tọrọ dáadáa tí ń sọ̀rọ̀ kalẹ̀ lórí kọjẹ́ tó abúlé tó torí pé fàrúkú sí àti ń fi dúníyà mélòó mélòó mú ìtumọ̀ ní o obìnrin tí ó ní ọkọ rẹ láyé bí irú yìí ṣe ní èmi ànábì lọkọ yín àríyá fìlà áfírọ tó jẹ́ pé tí ọba tẹ̀lé ń tọ́lọ́ ń fi rọ́pò rẹ̀ ìhòòhò ni ó rìn lọ́rùn. dọ̀lí ìlú yóò mọ̀ sọ̀kalẹ̀ bí sẹ́ ń sọ̀kalẹ̀ ìwòsàn rẹ̀ ọlọ́wọ́ sọ̀kalẹ̀ sórí àwọn mọ̀lẹ́kà kan wípé ọya màbọ̀ lọ́rọ̀ yóò sọ fún ànábì mi tí ń bẹ lórílẹ̀ wípé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwòsàn rẹ̀ ò lélẹ̀ bó ti sọ ìwòsàn ti apá kan àfa ní ìtumọ̀ rẹ̀ nìyẹn apá kó sọ ìwòsàn tí wọ́n ní sísọ yẹn tẹ̀kùdírù ni àfikọ́jẹ́ wípé èyí tí ó bá jẹ́ pọ́ fẹ́ jẹ́kára ẹni tó ṣẹlẹ̀ sí ọ̀yá nínú àwọn ààrẹ yẹn Allah subhanahu wa ta'ala yóò dúró wọn sí nǹkan tí nǹkan yẹn lọ yálà wọn mọ ní o yálà nìkan náà bẹ̀rẹ̀ kí ni ìtìsẹ́ nìkan rí nǹkan rẹ̀ rẹ̀ wọ́n ní tùmọ̀ rẹ̀ nù ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yẹn ló súnmọ́ jù tọ́lù àwọn bọ̀ nínú hadithu jabir tí mẹ́rin sọ́nà muslim ó ní ànábì sallallahu alaihi wasallam ní bọ́ọ̀pá ti ń sọ àrùn kàrẹ́ ti sánmà yóò máa sọ ìwòsàn rẹ̀ tí fàídà òsínà dàwárù dáyì tọ́lọ́mbà pé káwọn èèyàn déédéé ìwòsàn sí àárẹ̀ yẹn ìwòsàn rẹ̀ tí wọ́n bá ṣe déédéé nǹkan tọ́lọ̀ fi ṣe ìwòsàn rẹ̀ bá ọ à ara láàárẹ̀ yìí ó yà á bí ibùdó láì ṣùgbọ́n pẹ̀lú yòòdó ọlọ́run náà tọ́ ni hmm, wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé nǹkan méjì kan bẹ tí máa ń kọ́ sí kí oògùn téèyàn bá lò kọ́mọ́ ṣiṣẹ́ orí fífọ́ kọ́mọ́ ṣiṣẹ́ oògùn ayọ̀ ó sì tún lè fà á kó ṣiṣẹ́ nǹkan àkọ́kọ́ òun ni kẹ̀yìnfíyà nǹkan ẹlẹ́ẹ̀kejì ni kẹ̀yìnmíyà kí ni túmọ̀ kẹ̀yìnfíyà kẹ̀yìnfíyà òun ni wípé oògùn yìí ewé lápẹ̀rẹ̀ wọ́n lọ rí já níbi aago méje kọjá sí mẹ́wàá ní ìsìn wọ́n fẹ́ fi sàmú ewé àgbélé tó tọ́ ṣùgbọ́n tẹ̀lifíyà ó lè ṣe sábàbí kọ́lẹ́lì tí ewé òfin ní ṣiṣẹ́ nítorí pé tóòrùn bá ti wọ̀ náà ewé ni ó tóòrùn bá ti wọ̀ náà ewé ìwòsàn pẹ̀lú agbábọ́ subhanahu wa ta'ala wọn kàn án ẹ́ tẹ́ bá ti bu ìpẹ́ tẹ́ bá ti wọ́n sí yóò ti padà kí nìkan pàṣẹ àṣùgbà wọn ní tá a sáà sọ ni pé ewé máa ń sùn bí ìgbà tí wọ́n jìyàn náà lójú oorun agbára wà ara rẹ̀ bẹ́ẹ̀ sí ara rẹ̀ ṣùgbọ́n sọ́jọ́ ìgbà tí ó wà lọ́sàn kẹ̀yìn lè da àgbò ńlá lápẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ọ̀dà gbogbo nǹkan kó jẹ́ pé yóò ní ojú yóò ní òdì magnẹ́tì gbèrègbèrè bó ṣe rí ọlágbára tó tí a bá kó àgbọ̀sáàrù lé lórí kò sì ní gbé nǹkan mọ́ bí ò sì ní mọ́ ẹ tún mú omi ọlù ẹ ti fọ́ padà yóò tún máa gbé nǹkan amúwàá gbogbo nǹkan pátá ìlọ wa ní ojú tiẹ̀ náà ìlọ ní òdì rẹ̀ láàrin ìmọ̀ Allah subhanahu wa tó fi máa wọ èèyàn lójú ọ̀nà àdáàdì ewé ní ń bẹ gbígbó tẹ́ẹ̀bà gbóhun bẹ́ẹ̀ sí ìgbà náà nìkẹ́ gbóhun tẹ́ẹ̀bà ti kó lẹ̀ tó ti pẹ́ kò ní ságbára ọlọ́run tó fi síbi kó sàrùsọ̀ pé yọ lọ tàjárùkù náà ni a fi mà wọ́n ti àwọn ẹ̀rọ bó ti wúlò ilé ìrọ̀lẹ́ tí wọ́n rẹ lọ ah, bẹ́ẹ̀ ti kọ́ ọ̀lẹ̀ ti pẹ́ àwọn tí wọ́n mú díwẹ̀ ó wà ní ewé àyílò ìjọ́kejì o bó tilẹ̀ jẹ́ wípé àwọn kankan ń bẹ̀ta tí a gbọdọ̀ mọ́ kíríà rẹ̀ táwọn èèyàn fi nǹkan ti hàn kún tọ́jẹ́ pé wọ́n gbé kúrò náturà wọ́n fi tèṣù kun ń bẹ lọ́tọ̀ ṣùgbọ́n àwọn nǹkan bẹ̀rẹ̀ nájọ́ra ni ọlọ́run wọn máa máa ṣe bẹ́ẹ̀ subhanahu wa ta'ala ìbẹ́nu àwọn ewé ìtọ́jọ́ wípé èyí tó lọ fi ṣe èrò ọtí ẹ̀ ó ní kọ́kànlẹ̀ òun lẹni tí ara rẹ̀ máa balẹ̀ ìsì máa jẹ́ tí máa wá mẹ́ẹ̀sì ń máa jẹ́ tí máa wá bí o ìmẹ̀ẹ̀sì níbi ìmẹ̀ẹ̀sì tí bá ti ń wáyé ibẹ̀ ni ó ti mọ̀ yàtọ̀ sí kíni o yàtọ̀ sí òsì àwọn nǹkan ní pé àwọn èèyàn wa ní akún a ní akún ẹ wà òkúta mẹ́sàn-án bẹ́ẹ̀ tó a ti jẹ́ pé ọkùnrin ni ọlọ́run kápẹ́ obìnrin lọ́fẹ́ mú òkúta méje ilẹ̀ ẹ̀kú bẹ́ẹ̀ torí ẹ̀ fáwọn méje kékeré kan wọ́sàsùn wọ́n náà wọ́n bẹ́ẹ̀ tóòtọ́ ṣùgbọ́n nǹkan tó jẹ́ natural tó o pé Allah subhanahu wa ta'ala lọ́mọ àmọ́ ṣe bẹ́ẹ̀ àárín nínú àwọn àrírí kọ̀ọ̀kan lápẹ̀rẹ̀ nísìn bá a ṣe ta ni aláǹgbá ó tí ò ní ọ náà tábà bàbá ní adé sì yọ ọ tọ́ba ìjà mọ́sálásí èyí tí ó sàpadà yọ fẹ́ ló dákú tó bá dé ta táwọn àbá sì rí omi àwọ̀ ọ̀rọ̀ oyin tí a rí omi ah oyin rèé èèyàn ọ̀sán lọ bàbá sì jẹ́ abẹ́ àwọn oyin wa yóò kọ́ dúpẹ́ lọ́wọ́ pé ah mo ti yọ lónìí yóò mọ wá sàwọn jẹ kò sí ń bọ́ fẹ́ẹ̀ tó sì ń wọ́n fún un òun sì ń họ́ fà wá. torí àwọn ìjọba irú ogun tó yàwó ìṣọ́jà wà láì má èyí ń tà ń sọ ìyí tí gbogbo náà sì dà ẹnìkan ò lè sọ wípé ohun ọ̀fẹ́ káwọn èrò sì ń gbọ́ ló ń fi ni wípé alìjẹnu tí ń kó sọ̀rọ̀ bí àdámọ̀ tí ń dànù láàrin kò sí ń lẹ́nu àlùjẹnu kò sí ń lẹ́nu kókò tó àlùjẹnu ìmọ̀ pa jẹ́ sí ẹni kódà àti rí àwọn tí wọ́n fẹ́ máa á débẹ̀ ìlàjù kan bẹ ní ìsìn wọ́n wà wọ́n fi ìpayà ṣe ìlàjì ìpayà kéèyàn fẹ́ fi ìpayà ṣe ìlàjì ẹ̀rọ tó jẹ́ wípé ó ti yẹ kọ́ máa rìn pẹ̀lú àìtẹ̀sí tí ó rìn àbí nǹkan kan ni ó sì lára ẹ̀kọ́ sásùn wọ́n ti aṣọ tó sùn lọ ó ti jí ọjọ́ ẹ̀kọ́ tó báyìí wọ́n bá gbé ejò ejò àyè wọ́n lè jù sí lójijì tí ó fò dìde kọ́dà ó ti di wọ́n sì ní ìsìn láwọn developed country scarf ṣùgbọ́n ọ̀nà oní ń gbà ṣe ètí wọ́n yíwọ́ ìmí náà sì bọ́ sí kọ́dà àwọn oní physiotherapy wọ́n ń dá àwọn ọgbọ́n kan ní ìsìn wọ́n wò pé ẹni tó ti ṣubú tó ti rẹ̀ táwọn ń tọ́jú ẹ̀ tí ò lè dúró jùṣẹ́jú márùn lọ mẹ́yìn kí ni àwọn kankan tó láìkì àwọn láìkì bọ́ kò sí wọ́n àtàlọ́ fídíì wọn àjọ dúró sí tí wọn bá ti bẹ̀rẹ̀ máa ti báyìí wọn àkọ́kọ́ dúró lẹ́gbẹ̀rẹ̀ tí wọn rí pé sàn gbádùn kí nìyẹn tí ó díẹ̀ díẹ̀ wọ́n fi ń mọ̀ rọ́sà wọ́n fi ń márọ́sà ẹ̀yìn yẹn padà wọ́n wà wọ́n ọ̀dà ah, tó mọ̀ kọ́dà wọ́n wọ̀ ẹ̀lú ìpè àtọ́bá ti ń gbọ́ orin kèé mọ́là in tí ò wá lè síun nígbà tí ọ̀gbọ́ orin wọ́n àjọ ọmọ ẹgbẹ́ orin bẹ́ẹ̀ yọ̀ máa sí díẹ̀díẹ̀ kí ni Islam sọ gbogbo àwọn nǹkan yìí inshallah rahman àgbọ̀nbẹ̀ẹ́ ṣùgbọ́n ìtọ́ka wà wípé àwọn nǹkan kan bẹ̀ tí pé bọ́ọ̀lù ń ṣiṣẹ́ nù wa ta'ala a gbọ́dọ̀ di kọ́dàpọ̀ mẹ́yìn tí ṣèǹtọ́n fẹ́ ló máa ń ròyìn lọ́wọ́. àdébí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ wọn sọ pa pé báwa tí wọ́n bá ṣe déédéé nǹkan tí yóò wọ àìsàn yìí pẹ̀lú àwọn ọlọ́mọba nǹkan yẹn lọ kẹ̀yẹ̀fì yà ń bẹ́ẹ̀ bí èyí ṣe ṣe rìn yẹn kẹ̀yìnfìyà ìbẹ̀mẹ̀ lápẹ̀rẹ̀ nǹkan yìí o agbé èèyàn máa ń mú sùn ní o agbé àárọ̀ èèyàn máa ń mú o agbé ọ̀sán èèyàn máa ń mú o kẹ̀yìnfìyà náà bẹnu sábà tọ́lọ̀ fi síbi ṣíṣiṣẹ́ ìta nǹkan ìlera tá bákan náà tẹ̀míyà déédéé bó ti ẹ̀jẹ̀ pé àwọn tí wọ́n ń pe oògùn òyìnbó ibi tí àwọn tí ń ta ko oògùn ti Yorùbá náà wọ́n ní kò ní kémíyà tẹ̀ bá rí dókítà kan yóò ní ẹ̀ mọ́ màgbọ́mọ́ o àgbo tí ò ní déédéé tẹ́lẹ̀ wípé nígbà sábò ìtàn wọn wá mú ìwé kò kó ju tọ́mìlà kékeré kan lọ eléyìí náà àwáwí ni àgbo náà ní kémíyà ó ní kí ni o ó ní kẹ́ ìgbéyà ara rẹ̀ ó ń làgbó bí nípa àgbó yìí o bí wọ́n ṣe kọjọ tó yìí o wọn èé mú o wọn máa fi ni o yọ wọ ohun ara lọ pẹ̀lú kẹ́ẹ̀dá nǹkan tí ó mú oorun máa ń ni ó pe gbogbo àwọn nǹkan tí ń dà láàmú nínú ẹ̀jẹ̀ ní o nínú omi ara rẹ̀ o ní òkú lórí yọ ṣẹ̀ṣẹ̀ wà lọ sara kẹ̀yìnfì yà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ń bẹ tọ́jọ́ wípé ààrẹ kẹ́ ní ṣèyàn èyí ó sì lo ògùn sí yóò sì lọ tọ́ba wá nígbà míì ààrẹ náà ni ó tó wá èyí ó sì lo ògùn sí kò ní í lọ àwọn àfáà ní kí ló fà wọ́n nítorí pé àṣà sọ wípé fàyídà kò sí ibà dàwáwù dáì tí ó bá tún ṣe déédéé ìtọ́nà ń pè òun fi ṣe ìwòsàn fún àrùn yẹn bá rọ à pẹ̀lú òògùn ọlọ́run yóò lọ ṣùgbọ́n bó náà ni ó lọ bí ìdílé láì tó bá jẹ́ pé ń bẹ́ẹ̀ ní ọ̀sán tó bá ń sọ pé yóò lò pẹ̀lú àlàáfíà ni yóò lọ kápásìkò tó lọ pé yóò lọ mú ààrẹ náà lòsí tó bọ́ sí náà ní ṣiṣẹ́ àtúwàpọ̀ ànímọ̀rún mọ́nà ànímọ̀rún hádà ní tọ́fì mẹ́sìrúdì àwọn kan bá tọ́jọ́ pé ọlọ́run sàánú wọn ó nǹkan ní nǹkan ni wà jẹ̀yìnlá òun máa àwọn àfáà ni? hadzakul atibba àwọn tí ń jẹ́ dókítà tí wọ́n jẹ́ pé wọ́n ti di ògbóǹtarìgì wọ́n máa ń ṣe ìtìrọ́fù wípé àwọn àrùn kan ń bẹ tó bá ti múyàn hmm, kọ́sàmà gbogbo rẹ̀ tó sì mọ́ gbàmà náà lọ́mà kọ́sàmà fáyé bí ń ti báyìí tó bá lóòlọ́kọ́kọ́ rí múra lọ́tún bá ó sì padà wọlé padìrí padà jọlọ́n bá ṣètò ẹ̀kọ́ láàárọ̀ kó mú lórí ẹ̀bà ọjọ́ lọ́sàn ó sì kankan lálẹ́ kọ́sápọ̀ láyé lọ́wọ́ wọ́n ní torí pé ààrẹ yọ padà ọwọ́ àpọ̀bọ̀n tó ẹgbẹ́ ní ọ̀sítù wọ́n sọ wípé wọ́n ma manage ẹni manage wọ́n sọ so n ti ń ṣe yìí chief a ma manage ẹ̀sà kò síwádà sẹ́sà lè náwó àwọn olè náwó àwọn ọmọ wa yín mú sí wípé kó ṣe yẹn rí kó tún lu ọdún méjì àkọ́kọ́ tí ń sọ wọn nǹkan rẹ̀ ti tí wọ́n gbà wípé nǹkan kan ló máa ń fi sára tí ò fi jẹ́ ààrẹ mo sẹ́yìn nǹkan yẹn ló bàjẹ́ bíbàjẹ́ rẹ̀ sì rèé kò sí ààrọ̀ fún wà lẹ́wọ̀n ó ní ààrọ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ pátá àlá qadarillahi subhanahu wa ta'ala lórí ìtọ́lọ́ gbogbo ṣùgbọ́n kò wá sí àrùn kẹ́rẹ́ kódà tẹ ẹ̀mẹ́ kánsà gbogbo ọ̀nà torí ó ní wà lẹ́wọ̀ ní ìwòsàn ṣùgbọ́n náà ò gbogbo èèyàn mọ̀ tó bá wá jẹ́ bí apákan ní mà àṣepá apákan náà iná lọ́ọ̀rán máa má àwọn tí ọ̀sọ́ pásìkò wọn ti tó tápákan ọ̀bá mà iná ànàgbọ̀ àwọn pásìkò wọn ti tó ibẹ̀ ni ó ti máa sí àti wá ń bọ̀ ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ mú wa ní kò burú ẹjẹ́ rẹ̀ báyìí làmọ́lẹ̀ kí n kílíà rẹ̀ ní mo fẹ́ kílíà rẹ̀ nínú kàbí ìfò òsàmẹ́dù ṣẹ̀rí àdìsá wa ni gbogbo ààrẹ pátákóṣe lóògùn tó yìí méjì ni olóògùn alẹ́ haramu ògbó wàlìmọ́tù àtikú àṣepé méjìlá rẹ̀ ààrẹ ìyè tí ìmú ọlọ́wà lọ́tọ̀ ààrẹ ti kú ìbẹ̀ lọ́tọ̀ gbogbo táàrọ̀ ògùn fún yẹn táà ń ṣe déédéé rẹ̀ ń bára mu ní o ń ṣe kankan ní o ajá fi kó sí kùtà lò ní. náà àìmọye dókítọ́sì tí wọ́n sọ wípé ọ̀fìn ìlọ́pa àà débi pé ìyá arúgbó lóko ó ọ̀fìn kì orúkọ ju àkọsẹ́ tí ọ̀fẹ́ mọ̀ kì í tí wọ́n àwọn tí ní owó káàkiri jẹ́ mọ́tò alákàtọ̀ ọmọ mi yóò tí ìgbà ti fi olójú olóńgbò sí wọn yàtọ̀ ti hawọn ó kó èyí pupa kẹba yìí wò tó wò ló ló lè gbà ètò bá lọ́sẹ̀ tí wọ́n máa fi báyìí wá òun náà máa ìyá náà máa létí yóò máa gbọ́ nígbà tí ọ̀bà tí ì sí àyìn àwa ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ààrẹ tí ó bà pààyàn pẹ́ẹ́ òògùn bẹ́ẹ̀ ń lò ti fi ń lọ tẹ́lẹ̀ iná ilẹ̀ àbá lò tí èmọ́ àpọ̀ sí annabi sallallahu alaihi wasallam wípé gbogbo ìtẹ́ẹ̀rí solúsọ̀nà sínà ìtumọ̀ wípé ìkù tẹ́ẹ̀sì láyé ni àwọn pákà àfáàbá ni tọba wá rí báyìí àjẹ́ wípé tí ń bá ní mùsùlùmí pátápátá tó wọ́n ní kílẹ̀ rí wọ́n nítorí pé náà ni ìtumọ̀ pé èèyàn bẹ̀rẹ̀ náà tó subhanahu wa ta'ala sí gbára lé nígbà ẹgbẹ́ ọkọ̀ tí a kú sọ fún ayọ̀ náà nìsí tó bá kù tí ó sì rẹ̀lẹ̀ ó ṣiṣẹ́ bí ọ̀rọ̀ ní kù kí á aláàmù láàrin àfikún ìlànà jẹ́ àfisàdà muslim min hadi min qissati táàmì fi kọ́ wa wípé bóò náà ṣe é máa jókòó kí ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ọ̀bá lè nà ó òun lẹ́ni tá a rẹ̀ sí hamsa tó ti papò dàtà ààrẹ bá kí kí ni tó ṣe inú ló látàrọ dalẹ̀ kò sí ìsinmi fún un bí wọ́n ti wá gbà bó lé ìdè ibi bí wọ́n gbọ́dọ̀ bá lóko tó ṣe sí wọ́n ṣe sí wọ́n yẹ pé yọ ọ̀nà ọ̀rọ̀ ọ̀hún kó mẹ́ kò sáàdò títítítítítítítítí lọ́ba di wípé àwọn mẹ̀lẹ́kà wa ń sára bá sí i. riwa mi wà pé wọ́n ń bọ̀ lọ́wọ́ wà láìpọ̀ o tí ó máa gbọ́ sára mọ̀mọ́ tí ma sì lo dán ló wà máa bá ti wá ó ti hmm, hmm, kan nínú wa àwọn ẹjọ́ etí yẹn bá jẹ́ mùsùlùmí dáadáa fọ́nà sara kíyè sára ara tètè ń gbọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì bá gbọ́ ẹ bá bẹ̀rẹ̀ wí ààrẹ àdúrà tètè máa gbà kí ni tí ń fàdí wípé àwọn situation kan bẹ tí máa sóyàn pọ̀ mọ́ náà ọ̀fẹ́ ọkọ̀ bí èèyàn bá sì ṣe súnmọ́ lọ tó bẹ́ẹ̀ náà ní ṣe máa tètè sáyọ̀ òyìn kí ẹ ṣe gbogbo àwọn dàbẹ́ èyí tó débà ìlọ́sọ ló gbé sípò inú ẹ̀dá láàrin wa kí lọ́màdá mi sọ pé àdúrà mùsáfìrì máa tètè gbà arìnrìn àjò ọ̀nàgbèrè fún yín náà ni nínú ọkàn rẹ̀ kò ní sọ fún òun òbí ma ó ti dẹ̀ntẹ́ pé tí wá ti ń sáàjì dúró dáadáa o tí kúrò kúrò sáà náà mi o èyí tí ò ní jẹ́ kẹ́mi rẹ̀ jẹ́ kúrò lọ́rùn sẹ̀rẹ̀ sí ìní ọ̀wà mú di pious ìní ọ̀mù dẹ̀ntẹ́ pé 30 years kò sí lówó náà kan bá ní à ah, kí ni wọ́n sáré rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n bá ní kò sí káyé nígbà àwọn ọmọ nǹkan kan tí wọ́n bá lọ jíwèé tí wọ́n bá ń kí ra náà tí wọ́n fi ń jó ikùn wọlé gbogbo out of frustration kọ́ságbà ní bàbá jó ikùn ààrẹ ọ̀rọ̀ náà ní tí ó rí jọ́kejì ní wípé àwọn tí wọ́n sálámà sí kọ̀gbọ́n kankan kí ló adédé yìí ọlọ́run bá darí ẹ̀mí rẹ̀ padà pé àkáyù ah, tó ṣe ní ogun tó ń lò tí wọ́n bọ́ ojú rẹ̀ yìí ní ó bá lóhùn sí ma nígbà ọ̀pá ọgbọ́n ọdún mú ìwà olóhùn ọdún wọ́n bẹ̀ wá ẹ̀dùn ọdún tí ń bá lò tí ọ̀bà sínú ọdún ọlọ́run wípé ń wà lálàáfíà sóye fún lálàáfíà wọ́n lò lè fún lálàáfíà tí ń sínú tí bá bá ní ọ̀nà pé etí ètò fẹ́ làáfíà lò sí kù sí nínú àbí nílò ìlà àdàbí lọ́fíà ọ̀rọ̀ lọ́fíà lọ́ba pa káyọ̀ǹtì kò tí ì dù bí ọ̀sẹ̀ díẹ̀ lọ ní ọmọlẹ́ká bá tó padà wà ní bá ń sára mọ̀ sí ọ̀rọ̀ tí yà wọ́n wùtà àdà ànú àrùbọ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀kan náà lọ́gbọ̀n wá sí báyìí ìbàwá mú ibà ìpọ́ ó sàkọlù mi pé ìsá ibà ó ti dójú ẹ̀rọ ní ẹ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ sí ẹ̀sá wà lórí nítorí àdéhùn tẹ́lẹ̀ sí fọ́tọ̀ kì sáà rẹ̀ sí mú sí ẹ̀wà lórí àdéhùn olóhùn ah, sí gbìyànjú ẹ̀rọ náà mo ṣe sà ó tó pèrè bí arájọ kejì mo sà ìgbìmí ti fẹ́ yíwọ́ wọn pa ẹ̀ ti sàdéhùn fọ́lọ́n ntọ́nà tí ó sì fún kìí sí nǹkan kékeré o ah oníkòkòrò ìsáré kó pè mọ́ ọ wá tó bí ọ̀sẹ̀ méjì lọ́ba pé sáàrànlá amílá ara ti yá owó mo ní sórí àjọ náà ló sì fi yá à ó ní bá tó pè ìdẹ́ ìwé náà èmi ò pè mọ́ ni ó lòun ti lò owó ńlá kí ló wá mi lóko rà ó ní gbọ́dọ̀ lòun náà mọ̀ ọ́n láàárọ̀ ọjọ́ kankan ọmọ ìwé ẹ̀ rà pé ọmọ wa wẹ́ sí ni ẹgbọ́dọ̀ lẹ́gbẹ́ lọ pàdé ó ní òdìbá mi gbọ́dọ̀ ó lò tó wá wẹ̀ ó ẹlòmíràn wà á fẹ́ ah! ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe àbádọ́ ọ̀yà ìgbìmọ̀gbà ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé bọ́lá àdéhùn kò sí mọ́ òun ti bẹ̀rù pé jẹ̀mọ́ wà lẹ́tẹ̀ẹ́mẹ́ ti sọ ọ̀rọ̀ nítorí pé tọ́lọ́ ń bá dé báyìí bí ẹ gbé pé yóò sì ní àlàáfíà rẹ̀ bẹ́ẹ̀ ló ẹnì kéé mọ pàtàkì àlàáfíà àfẹni ọlọ́mọba dé mọ̀lẹ́. tí wọ́n bá lọ mú aláàrẹ̀ kan jáde fún wa lónìí ní usage wípé kálàáfíà bá dé bóun ló ṣe máa lọ àsìkò rẹ a tó ń bá bẹ́ẹ̀ sáwọn ẹ̀ ń bá lè gbẹ̀mí ọgbọ́n owó máa yóò rò ní bóun ló ṣe máa rìn wọ́n mọ̀ yóò láti àwọn olóní o tó à ó àlàyé ó àlọ́ láyé àgbọ́ọ̀dì náà olówó ríra ilẹ̀ wọ́n lẹ́yìn tí ọmọ wínú ìsìlẹ̀lù mílò nílò omi òjò ìrìn ní tọ́wọ́ ní ogún ẹ̀ka ó ní àdífì àbí ìfùzára lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ lọ́dọ̀ sàsàlám jọ kan ó ní yàrá sọ́dọ̀ náà bá sàsàlám ìbéèrè kíni kan bẹ̀ tí ń wú mi lójú àbí ní kíni ó ní àrùn àyíta àwòkọ tí àgbẹ̀rù bá kó sáwọn èèyàn la wọn ni mo ṣe rúkìá fún un bẹ́yàn lálàkálà á ní àṣẹ rúkìyà fún nẹ́sítẹ̀ rúkìyà á mọ̀ wá tí wọ́n ṣe rúkìyà fún yẹn rúkìyà tá a máa ń ṣeun wàdà wá ẹn bá bí bàbá dé mú àgbo ìdá o ẹni wọn nígbà ohun tí ẹ̀dá ìkí àgbo abẹ́rẹ́ rẹ̀ fẹ́ gbá o ẹni wọn nígbà kíníkà ọ̀tútù ni o kíníkà kan wọ́n fanu sí lámì o wọ́n sàmú gbogbo ògùn tá a máa ń lò sáà o. hali yahoo domin kọ́lá ìṣe àmì ṣé kí ní gbẹ̀ngẹ̀ ní dá ṣiṣẹ́ fúnra rẹ̀ tí mo ti kádà ọlọ́gbà rò gbé àá mi ò mi ò fún ààrẹ ẹni ìmọ̀ fún sìmọ̀lá àbíyà ṣé kí ní ní ń ṣiṣẹ́ o tí ń ti kádà rà dánù àbíbó ló ti jẹ́ ànàbí ni híyà mi ọ̀dàrí ńlá ohun gẹ́gẹ́ inú kádà ló náà wà ọ̀dà ní agbára kẹ̀kẹ́ tí ń ṣe é fún yín ẹn tó lóògùn tára rẹ̀ ti yá ní bẹnu kọ́dọ̀rù ní pé òògùn náà ni ó lò tára rẹ̀ yá ẹn tó lọ mú dúró tí ó lòògùn tára rẹ̀ yá ní bẹnu kọ́dọ̀rù nù ẹn tó lóògùn tára rẹ̀ ọ̀dọ́ ní bẹnu kọ́dọ̀rù pé yóò jẹ nǹkan tí ó tàn kún ara rẹ̀ kò ní nǹkan ní bá pẹ̀lú jíǹse àwọn sọ̀hábà bá wù ọ́ kéèyàn wulẹ̀ fúnra rẹ̀ ní ìsinmi ṣùgbọ́n àwọn tí wọ́n nírú ìmọ̀ ẹni tọ́nà ń kẹbẹ́ tọ́nà ń ti sáyìn wọn wípé tí wọ́n bèèrè pé pàdé òun bá wọn á sì ṣirò sẹ́ dúró wọn ti lọ àfáà kan bẹ̀rù èèyàn dáadáa làáfáà náà astagfirullah in tí mo sọ yóò ti lé lọ́dún mẹ́wàá tí àjànú ti kó sáfà ńlá ó ti jù bá lọ tí nǹkan ìbá ti ń dàrá yọ kàkúrà ní àwọn èèyàn alùsùn náà dáadáa sí ni ó lóun ní fẹnu kàrúkúyà òun sì ní jẹ́ nìkan ọkà fún bóun sì gbé pàdé ọlọ́run tó nù kò sì yí ìyìn sì tún tí ìmọ̀ ẹlòmí lẹ́yìn ẹni padà àwọn ọ̀dà àwọn ẹ̀rí fún yẹn lẹ́yìn ẹni wọn mẹlòmí ọlọ́sàrà mú adúró àwàwá ń bẹ̀ ọ́ wípé a ní ìmọ̀ni Umar a sì ní irú ìmọ̀ni Abubakar má fi àdánwò kàn sáwọn àmà mánéjì àwọn báyìí kan wọ̀n jẹ̀nà mọ́ fún aró mọ́ fara níà mọ́ da ọ̀rọ̀ wa rú dákùn sásà àwọn wa a ní máné o a sì ní rú ìmáni ẹ̀mọ́ ọ̀rọ̀ kùsẹ́yìn tó fi tá ti yà sàárẹ̀ tí ó lò a ní rẹ̀ ìwọ̀nba kínkín tààrà ń gbé igi mọ́tò tú táì pàdé ìwọ̀ ọlọ́run wa ta'ala lẹ́yìn tí ó sì kéde o lẹ́yìn tí yọ ọ́ lòmọ́ sí wa Imam Ahmed nígbà tára wọ̀ ya àgbà afáàní yẹn afọ àwọn ọkọ̀ wọn sùn kì í sáyẹn àlìyámẹ́ni àwọn abẹ́wọ̀n wo wọn wá di tí Imam Ahmedu ti ẹ ẹ ẹ ẹ Imam Ahmedu afa tòwúsù ni wà á ń tẹ̀yẹ ìrẹ̀ wọn lóbù àárín sí wọ́n lọ sí ìdó báyìí ọ̀rọ̀ ní mi mọ̀ ah, á kó fà ń ká àárín rẹ̀ mọ́tò bá máa ó ní kí ló tó fi sọ bá wọn láwọn hẹ́pù wọn mo fi ọlọ́run tẹ́lẹ̀ mi ń bẹ̀rẹ̀ rẹ̀ búra fún yín ìmánì ti bẹ̀rẹ̀ àdúgbò wa lónìí ìmánì ọ̀rọ̀ ni kẹ́nìkan mọ́ tẹ́wà ya ọ̀la ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ sásù sí rí ẹni ọ̀pọ̀ ni o wà lẹ́ẹ̀dẹ̀ ọ̀pá wọn kò sí bí ọ̀nà ọ̀dà mọ́ ọ̀rọ̀ ni o kẹ́ ẹ máa sí bí ó sì tẹ́ kọ́dọ̀ ọ̀dàrí kọ́mọ̀tì ọ̀kọ̀kan láti rí kọ́sà àánú wa o òṣùmọ́nì kẹ́kẹ́ tí ó lè sọ wípé àà kọ́mọ̀bọ̀ ilé tí ó gba ha wà lọ́ọ̀dọ̀ ní bú àlásì subhanahu wa ta'ala kọ́dọ̀ kọ́mọ̀ fẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wáyẹ̀ nígbà kọ̀ọ̀kan àwọn ń bọ̀ lórí mas'ala tó pàtàkì ibẹ̀ láti wá gbé fútúbà jọ mẹ́jọ kí ni tó bá di wípé ààrí oògùn táwà mọ̀ tàbá àrí kankan ju wa sóògùn àlàálì àfi kárí oògùn ọtí tàbí kárí ọ̀rẹ́ ẹkùn ifo yìí gbogbo nǹkan ní ẹlòsí ní ọ̀lọ́ ní ọba fọ̀rọ̀ ẹkùn pátẹ́ nìkan náà jọ́ọ̀nù tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ lé wa náà kírísẹ́lì lórí náà ẹkí ló lòrùn ọ̀rẹ́ ẹkùn ló lòrùn lòrùn ẹkùn báyìí wọn báyìí sọ gbogbo kí ni àkúrádùn àwọn àfáà rẹ̀ kí sì ni dèlíìlù tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn lò fọ́rùkù wo ní bẹ́ẹ̀ láàrin tọ́lọ́dẹ́ pé wọn ò ní jẹ́ wọn ò ní mú ṣùgbọ́n wọ́n lè fi pa ara fọ́rùkù láàrin tó tẹ́ pé nǹkan aláàbí mú èèkùn ṣùgbọ́n nǹkan ní máa fi ṣiṣẹ́ tí wọ́n bá tó ṣẹ̀ fi kún insha allah rahman ibi tí a ti bẹ̀rẹ̀ fútúbà gbẹ̀rẹ̀ jọ̀nà nǹkan náà fi lè wà kìíyà نسأل الله الرحمن أن يثبت أقدامنا وأن يثبتنا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة إنه هو السميع ذلك وهو مجيب الدعوات الحمد لله الحمد لله المنفرد بتدبير الأمور المتوحد بالألوهية والربوبية له الأسماء الحسنى والصفات العلى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 عباد الله ضمن لنا رسول الله صلى الله عليه وسلم شفاء إلهيا ودواء إلهيا سماويا لكل داء أصاب أحدنا قال رسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخذه الإمام البخاري في صحيح الحديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه ما أنزل الله داء إلا أنزل له شفاء وجاء هذا الحديث من حديث الذي أخذه أحمد في المسند وفي السنن عند الإمام الترمذي والنسائي النسائي وعند الإمام أبي داود والإمام ابن ماجه من حديث أسامة بن شريك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما وضع الله داء لم يضع الله داء إلا وضع له دواء إلا داء واحدا الهرم وفي رواية السام والسام هو الموت وجاء من طرق من طرف من أخرج هذا الحديث من حديث ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزله دواء علمه من علمه وجهله من جهله ومصدق هذا كله ما جاء في الصحيح عند الإمام المسلمين رحمه الله تعالى من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لم يضع داء إلا وجعله دواء داء فإذا أصيب دواء الداء برأ بإذن الله تعالى فالرسول صلوات الله وسلامه عليه في رواية علق وقوع الشفاء بالإصابة فقال العلم هذا تعلق بالكيفية والكيمية أحيانا إذا أخطأ المريض أو ممرضه في كيفية العلاج قد يفشل أو في كيميته قد يفشل لكن علق صفنا بالإصابة بالكيف والكيمية ثم قال برأ بإذن الله سبحانه وتعالى لماذا؟ قيل رسول الله صلى الله عليه وسلم كلامه بمشيئة الله وبإرادة الله سبحانه وتعالى لما جاء من حديث أسامة بن الشريك أن هذا الدواء لا يفيد المريض إلا إذا بقي له بقية وأراد الله سبحانه وتعالى الشفاء في هذه البقية أما إن كان مرضه مرض الموت فإن الدواء لا يغني عنه شيئا عباد الله واعلموا أن هذا العلم فصلوا الخطاب في هذه المسألة ألا وهي ما تعلق بالعقاقير تناولها ذهب بعضهم إلى إباحة ذلك لما جاء رسول الله صلى الله عليه وسلم وأنه من باب الاتخاذ بالأسباب فكل متوكل حق توكل الله سبحانه وتعالى لا بد له أن يتخذ الأسباب ومن تواكل على الله من دون اتخاذ سبب من الأسباب فهو متواكل وعليهم اللوم وعليهم الإتاب لكن رسول الله صلى الله عليه وسلم أباح لنا بأن الله سبحانه وتعالى قد ينزل هذا الدواء وهذا الشفاء على لسان الملكي فيعلم هذا الولد النبي صلى الله عليه وسلم وقال بعض العلم أن هذا بالتقدير من الرحمن قدر الله سبحانه وتعالى وقتا معينا للشفاء وربطه بتناول هذا العلاج بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله اتقوا ربكم سبحانه وتعالى قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة إيمان إن الله سبحانه وتعالى أرسل محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين ما ظنكم بمريض كان على فراش المرض ومرضه شديد فإذا هو بهذا الحديث ما أنزل الله داء إلا أنزله شفاء فإنه يبتسم ويعلم أن لمرضه أن لدائه دواء إلا أنه لم يصب ذلك الدواء بعد فإذا أصابه فإنه سيقرأ إن شاء الله وبإذن الله سبحانه وتعالى لكن من تناول شيئا من هذه الأشياء وقدر الله سبحانه وتعالى فيها شفاء له فكل ذلك من قدر الله سبحانه وتعالى فالله سبحانه وتعالى فعال لما يريد ما الدليل على هذا جاء من حديث أبي خزامة عن أبيه أنه سأل رسول الله صلى الله عليه وسلم بقوله يا رسول الله أرأيت رقى نسترقيها ودواء نتداوى به هل يرد من قدر الله شيئا فقال رسول الله صلى الله عليه وسلم بل هو من قدر الله بل هي من قدر الله تعالى فكل شيء خلقه الله سبحانه وتعالى بقدر وما من مصيبة ترتفع أو من أصابه أو أو من أصابته أو وما من داء يصيب أحدا فيرتفع أو وما من مرض يصيب أحدا فيرتفع إلا بإذن الله وبقدر الله وبهذا جنح بعض العلم إلى أن عدم تناول تناول العلاج أفضل للمريض وهذا هو علم التوكل وهو التوكل حقا قالوا لما جاء في الصحيح من حديث من قصة مرض الحسين والحديث مخرج في الصحيح عند الإمام مسلم أنه سقي بطنه ثلاثين عاما وأفرض عليه الإعلان وجعل كي لكنه يأبى أن يتناول شيئا حتى بعد لحاء كثير تناول الكي فكانت الملائكة تسلم عليه كل صباح فلم يسمع شيئا من ذلك من ذلك التسليم وأخيرا ترك الكي ورجع إلى هذا التوكل التام ثم رجعت الملائكة إليه تسلم ثم رجعت الملائكة تسلم عليه هذا الذي قرره بعض أهل العلم لكنه لا يخرجنا من التوكل إن تناولنا شيئا من العلاج كما أفاد رسول الله صلى الله عليه وسلم لكن اختلف العلم واختلفت كلمتهم في تناول الأسباب إذا كان فيها شيء محرم وإن شاء الله نأتي بأقوالهم وبدليل كل فريق منهم ثم نرجح الذي كان قريبا من السكان أقرب إلى الكتاب والسنة إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان ذمر البقية اللهم ربنا وفق هذه الأمة واجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداء أعداء الدين من اليهود والنصارى والكفر الذين يصدون عن سبيلك ويقتلون أوليائك اللهم اللهم ربنا عليك بهم أجمعين فإنهم لا يجزونك اللهم ربنا ثبت أقدامنا اللهم ربنا ثبت أقدامنا اللهم ربنا ثبتنا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة إنك على كل شيء قدير اللهم ربنا ارزقنا رزقا حلالا طيبا اللهم ربنا إننا نعوذ بك من المأثم والمغرب اللهم ربنا إننا نعوذ بك من المأثم والمغرب اللهم ربنا إننا نعوذ بك من المأثم والمغرب يا حي يا قيوم برحمتك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 من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا